ní wo òdìmọ̀ tí wọ́n láwọn ṣe níbi tòró nǹkan náà ajọlọ ayé ni nylon bag ní kí lọ fẹ́ fi léèsì onye ní àfikàrò ni mo gbogbo àgbà wa ṣe yun tán pé o làwa ń tún àwọn kankan ṣe torí jàǹkárìwò yẹn pọ̀ gan-an ó nídìí bárọ̀sì ẹ̀ ga. ṣé òun mú iná wọn ní táà fi mú ní wọn láyé rẹ̀ fi ń jà but ó ní í ṣe so látara bẹ́ẹ̀ wọ́n á chéńjì ó ṣe kínní mọ̀kàn ní kí n kákan lọ torí kọ́ mọ̀ yẹ pé a kàn yẹn àparí ayé àlè ríra mọ́ nǹkan kan àwọn mara tí mo tá a lọ tí mo mọ tíráì láti mọ ṣàkínà nù àdé rẹ̀ báyìí wọn ló gbà á lálejò lọ́wọ́ ni ha àdúgbò lọ́wọ́ náà bá gbogbo ń tẹ́ sọ gbogbo àwọn bá wọn fẹ́ ṣe bó ti mọ̀ fọ́ lọ́ba bẹ̀rẹ̀ sí download ẹ̀ mo ní à ah, tó o bá tíwọ náà bá tètè túnra rẹ ṣe ní gbogbo ilé ò bá ti rí ni wọ́n àkọ́kọ́ ẹ ọmọ parí wòlímà wọ́n wá ń fi disco ṣe wò wọ́n parí kura wọ́n ń fi disco ṣe wòlímà ṣé kò sí wọ́n ń ṣe rẹpẹtẹ lọ wọ́n kọ àwọn ní ṣe disco ní wọ́n kọ títẹ ọ ní ìdí láti ṣe kọsùmọ wọ́n ní wọ́n fi disco ṣe wòlímà kọ á kí ló fà ṣé kura ń lo

táwọn yóò bá rán bùbá tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá rọṣọ ìbalẹ̀ ni wọ́n tún sọ̀pẹ̀lẹ̀ sí wọ́n tún borí sí gbogbo eléyìí ni wọ́n máa ń ṣe but <clears throat> àti ìlàjú òdì kọ̀ wá sí nǹkan kan tá a gbọ́ yìí tá a rí ṣe ayé ọ̀yẹ́jú èyí tọ́run ó tún fi yẹjú náà àmójútó àsáàrà méjì kọ́ lọ́wọ́ yàrá yàrá so gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ sọ òbí ọgbọ́dọ̀ dúró déédéé nínú nínú ilé rẹ̀ bí mo ṣe fẹ́ nǹkan mi ni bí mo ṣe fẹ́ nǹkan mi ni final kọ́lọ́mù ọba kọ́mọ́sà kó àwọn ṣe. jẹ́sọ́kùn lọ sẹ́rẹ̀ sọ wọ́n ní polio vaccination ní pé ṣé àwọn yàrá lóògùn ṣé wọ́n lè gbà fún ọmọ wọn. wọ́n ti sọ̀rọ̀ lórí rẹ̀ tó pọ̀ ká. gan káwọn gọ́ọ̀mẹ́ntì náà kí wọ́n open pẹ̀lú rẹ̀ ẹ̀yin kí wọ́n jáde síta kí wọ́n ṣàlàyé dáadáa gbogbo ohun tí wọ́n ń sọ lórí rẹ̀ táwọn èèyàn ò fi fẹ́ gbà yìí kí wọ́n kí wọ́n ṣàlàyé kí wọ́n fi kárí àwọn jama along torí ẹni tí polio bá ṣọmọ rẹ̀ tó ní kí wọ́n gba polio yóò sọ pé ọmọ tó ń sọ but at the same time àwọn kan sọ yìí pé nínú tí bẹnu rẹ̀ ń kọ́ di ọmọ ń pa nǹkan lára tí ó kọ́ di ọmọ bíbí fóbìnrin níjọ́ iwájú sódùdú ni àbódùdú kọ kẹ́ńgbé sí gbangba kárìn sàn án kí wọ́n rìn sàn án kí gbogbo ẹ̀ kó yé gbogbo wa ntọ́ bẹ́tà nù so gọ́ọ̀mẹ̀ntì ní ìṣètò pọ̀ lórí rẹ̀ kìí ṣe pé kí wọ́n háyà àwọn àfa láti bá wọn polongo rọ́ káwọn gan fúnra wọn pé ní táwọn gbà yìí o àmọ́ náà ni tọ́ yẹ pé àwọn òròjọ rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndàlìkíámù kí wọ́n mọ̀ ní dájú so kí wọ́n jẹ́ convince èèyàn kí wọ́n jẹ́ kí wọ́n kárí àwọn èèyàn alọ́nà kí wọ́n ti pé àháyà àwọn èèyàn ká máa sọ ẹ wá sanwó orí tẹ́ ẹ Islam ní ẹ sanwó orí orú jàǹgàjàǹgà bá kì í sún yé sára rẹ̀ tòró jíṣẹ́ lára lára pé tọ̀ lẹ́yìn ìtàrẹ́ máa san zaka fún ọ tán Musa bá máa zù sọ̀rọ̀ ọ lẹ́tọ̀ọ́ láti gba nǹkan nínú ntọ́lọ́wọ́n bá fún ọ gbèdáde àkọsí so gbogbo àwọn rúṣìṣì kan kéde pé ká máa níta bá ti fẹ́ ṣe káwá wà fún àti ọba wa jẹun ló ń tẹ̀ rárá kí ni níta fẹ́ ṣe ọ̀gbọ́n ṣáà gan wà convince lórí rẹ̀ kọ́lọ́n ọba mọ́sá kọ́ àwọn ṣe àwọn tí wọ́n ń tukọ̀ wa kọ́lọ́n ọba kọ́ àwọn ṣe àwa tí wọ́n ń tun náà kọ́lọ́n ọba fi wọ́n ní wa lára. ìlọ́kùnrin ọ̀sẹ̀ àná ọ̀yà. yà ṣe kà á. yà ṣe kà ẹ mo bá ẹnìkan sọ lára wọn ìgbà ẹni ẹni wà láwọn kan ìtọ̀ sàlùmọ̀ṣọ́ ní ìbìkínì ẹ̀ mùsùlùmí ni mọ̀yá ni so ó sọ pé kí ni pé ìrùjú wa mẹ́ ó ní bọ́s ó ní kí má kó tún wà láì ó ní pé òun ò lè sọ jáde ó ní bọ̀ wà láì jàlá ó ní ìrùjú wa mẹ́ hmm. ó ní torí pé ó tako nǹkan tí àwọn kan mọ̀ ní bẹ́ẹ̀dì kìkì ni pé kán máa fún yàn ní vaccination kan fún bóyá three three months fún gbogbo ọdún ó ní òsàkó bíbá ni pé mission kan wà bẹ̀ fún àwọn tó ń sẹ́yìn kí ni wá sí nàìjíríà wàhálà nǹkan tẹ́lẹ̀ sọ ni yàtse. dáwà yòrò ìlànà ya yòrò tọ́ba ti rújú yẹra fún kọ́lọ́n ọba gbogbo ntàfi sẹ̀sìn tàfi ní kó sínú oṣù pangolo tí wọ́n fi ní bí wàláyé muhammad salaye rẹ̀ tó lọ ntọ́ba ti asúnmọ́nà ntí ọba wọ lójú tọ́nà tó kitikiti tọ́ọ̀bà ṣe gan ṣe ń torí ọlọ́run ọba bójúṣe náírà sẹ́lán ti ṣe kó tó lè dẹ̀sí gidi lọ́wọ́ na abdulhaim aleykum salaam. kọ́ ni pé lórí ọ̀rọ̀ tí a ṣẹ̀ṣẹ̀ kan lórí ti pólíò yìí. na pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run kẹwa díẹ̀ ní inú ẹ̀sìn yìí. na a ní àwọn ọmọ ya tí wọ́n jẹ́ bíi medical doctor. ok tó jẹ́ pé ó lọ mọ́ ìdíyàn àbálẹ́ àwọn díẹ̀ kan kó bá a ṣe lórí ẹ̀. inshallah. kúròkó yá fẹ́ẹ̀ tún jẹ́ kí ọkàn wa balẹ̀ dáadáa. inshallah. ẹlẹ́kejì ni lórí ti ti military ti ẹ̀sọ́ lẹ́ẹ̀kan yín pé mùsùlùmí lè join military. nǹkan tí a mọ̀ ni pé loyalty ó wà nínú military. nǹkan tó ga bá ti sọ fún yàn yẹn gbọ́dọ̀ ṣe. ìsìn like irú tó ṣẹlẹ̀ ní America recently. wọ́n sọ fún ọmọ ìyá kan pé ok ibi iṣẹ́ kan sí ni pé wọ́n lọ sí Afghanistan ọmọlọpọ àwọn mùsùlùmí tí ó wà ń bẹ̀ kí ni ẹ fẹ́ bá wa sọ sí àárín ẹ̀ ṣé pẹ̀lú bí loyalty yẹn ṣe wà ń bẹ̀ pé kọ́tọ́ bá ti sọ fún wa ni a gbọ́dọ̀ ṣe nà ṣé pẹ̀lú ẹ̀rọ làyọ̀ wa sọ pé bóyá kátúṣì lọ join ni irú nǹkan bẹ́ẹ̀. nà ó súnmọ́ bíi mo mọ̀ pé ńgbà tí ọ̀rọ̀ Boko Haram ṣẹlẹ̀ àwọn ọmọ ayára kan ní wọ́n kó àwọn lọ sí ọ̀hún wọ́n dẹ̀ kó mọ́ láwọn lọ́wọ́ àwọn dẹ̀ rí ọgbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwọn eléyìí mùsùlùmí ni wọ́n láṣẹ sí káwọn yìí wọ́n bá mọ̀ ní là wọ́n ní kí ni káwọn sọ wọ́n ní wọ́n máa military training náà wọ́n fún yín ní training tó jẹ́ pé kọ́rọ̀ tó kan ìbọn àyàfi tó bá yẹ pé ní tíyẹn náà gbé ìbọn tó jẹ́ pé ẹ̀mọ̀ yìí pé ẹ̀ lè escape mọ́ ẹ kọ́kọ́ demonstrate ló gbogbo àwọn arts yẹn náà láti fi sọ pé ẹ fẹ́ stop fitna yìí tọ́ba fẹ́ di pé nítorí fẹ́ la ẹ̀mí lọ ni ṣe mọ̀ yìí pé hukumu yìí ọ̀tọ̀ ni but mọ́kàndọ́nkọ̀ sọ wọ́n ń pa àwọn ọmọ ya rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n rán lọ tí ò jẹ́ kí wọ́n máa pa indirectly nù àwọn ń wò pé bọ́yá àwọn tí wọ́n ń ṣe léyìí bóyá wọ́n ní nǹkan ṣe pẹ̀lú Al-Qaida ọ̀gọ̀rọ̀ mùsùlùmí òjò ìmọ̀jìyà Al-Qaida táwọn èèyàn mistake tí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn fight terrorism gan ti ń ṣe kí ni definition terrorism àwọn wo ni terrorist ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ò tiẹ̀ mà wọ́n tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ wọn lẹ̀ nígbà lẹ́tún fẹ́ mú fìtínà mi wá ni fìtínà mi gan lẹ́tún fẹ́ mú wá so that yanni àwọn kọ́ńtì islamiyà kan wà tó jẹ́ pé yanni ó ti wà lọ́kàn ọmọ mùsùlùmí ọmọ hmm, kí n gbé màkì máa pa àwọn ọmọ yá mi bóun ni mo ti fẹ́ ṣe sí i yọkọ̀ kọ́kọ́ wọ́rọ́ náà ah, ṣé wọ́n ń fa fìtínà tí wọ́n bá fa fìtínà ok kí n ká arrest wọn ká arrest wọn ká kún sí camp nítorí àwọn instruction náà kí ẹ ló gbé kẹ́kẹ́ débẹ̀ ká máa pa wọn because kí ni ń fa wàhálà tí security Nigeria fi ní problem one of the main problem ọmọ ẹni tó jẹ́ pé ẹ̀kọ́ òwe gan kò ní jiná ẹ̀kọ́ ẹ̀sìn kò ní jiná kò wá léèrè wọn ò tọ́ dáa ẹ wá kó ẹkú wọn papọ̀ ẹkú gbọ̀n lé ẹ lọ́wọ́ wọn ó tún wá máa mú kú mu bóun ní sí àwọ akó òsè ní ṣẹlẹ̀ security gan ti wà tracing láti pilẹ̀. nítorí wọn ń tọ̀ wọ̀rọ̀ nu tẹ́lá kó gbọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n wà nídìí security jọ tí wọ́n ní wọ́n ń dà síta ìbọ́yá wọn sọlọ́pàá wọn ṣe kankan. kò ní wèé kò ní kíw kọ̀kọ́ sẹ́ frustration ló mú lọ ọbẹ̀ kò ní bíbí ire wọn tọ́ dáa ṣé ìdí ẹ̀ǹdí èdè securities lọ́wọ́ ni abẹ́rẹ́ ẹ̀ǹdí èdè securities lọ́wọ́ amẹ́lẹ́tò ti jáde wọ́n tọ́ọ̀rí ọlẹ́kọ̀ọ́ ọgbọ̀yé ọlẹ́sìn ọmọ ìpè ń tó ń ṣe àmánà ọ̀tá yìí ò kìí ṣe pé wọ́n àkáǹtì fún wọn níbi iṣẹ́ wọ́n àkáǹtì fún wọn níwájú ọlọ́run bá ń jọ gbèǹdà àríkè àmọ́ ọ̀kẹ́lẹ́ mú ẹni tí ì tiẹ̀ tẹ́lẹ́sìn rẹ̀ nínú dọ́jẹ́ kiri kiri o kọ wá di pàpà ṣé òjíṣẹ́ náà àṣọ làǹkọ wa báwọn. abẹ́ ta ni kiri o ti láàbò bò jù láyé òjíṣẹ́ náà sàṣọ náà bí ìbá sábẹ́ ẹ̀ tí wọn ò tí ì rí ààbò tó tó bá wọn rí ní abẹ́ anybody abẹ́ ẹ̀bọ ni kẹfìrí ti fọ́ọ̀kan balẹ̀ pé òun alẹ́ o, jàǹbọ̀ òun ta ni mùsùlùmí ni ṣùgbọ́n ní ìsìn mùsùlùmí ti di nǹkan mi ó kọ ló kù kò sí ìṣesí mọ́ wàláwàdì sílẹ̀ nísìn tí mùsùlùmí ọba lọ torí mùsùlùmí tí ọ̀bọ yé pàápàá kò sí bí yóò ṣe tán lára ọmọọba tí ò sì ní kó dasaki àní lè fi yé pòkí ìbùtùlù tọ́jẹ́ wípé ó kọ́ gangan á ó kọ́ gangan lòun ti ẹ̀fẹ́ gbọ́ gbogbo ń gbà wọ́n yẹn wọ́n ti ẹ̀fẹ́ gbọ́ so that ọ̀kan tún sàn jù kan ó sì fi pé a sọ pé káwọn ọmọ wa wọlé bọ́tẹ́ o á ṣàlàyé fún un bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí ẹni tí ó lọ sọ́jà kọ́kọ́ gbófin ma ń yìí pé ń o àtúnṣe lọ ṣe kìí ṣe gbígbé kóun náà join wọn bí wọ́n ṣe ń ṣe opportunity there, wà láti ṣe opportunity pọ̀ tẹ́tí lè ṣe yìí lórí ẹ̀ eh, kìí ṣe gbogbo ìgbà náà ni you know gbogbo nǹkan wọ́n ti kọ́kọ́ pààyàn lọ́nà wọ́n náà àwọn options kìí ṣe pé just start killing people la èyí wà ń bẹ̀ nípa ti polio àwọn ọmọ ẹ̀yà ti ṣe ìgbìyànjú tó pọ̀ jẹ́yẹ doctors ẹnu oko ẹnu gbogbo wọn kò kan máa ń wò pé yes medical àwọn kan tó ń hmm, medical kò rí gbogbo wọn dẹ̀ wẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọ́n ògbóǹtarìgì nínú rẹ̀ eh, expert ok Dr. Ahmed Deti of Kano say amen by any standard everybody ma wọ́n dẹ̀ tún lẹ́sìn ó kéré sámú bá a ṣe máa ṣe halkọ̀ ní ṣíṣe halkọ̀ ó kí ó sámú ó gbọ́ yé kọ ọlọ́nkàn wọn balẹ̀ sí. àwọn mìíràn bẹ tí wọ́n lọ́kàn wọn balẹ̀ sí bó torí pé but sentiment kún tiẹ̀ ju fact lọ wípé ah, àwọn lọ́mọ tó ní polio lé àmọ̀ bí àwọn mọ̀ bí ṣe é ṣe wọ́n sẹ́yìn ti tó lẹ́rìí kò tí tó lẹ́rìí so ló fi jẹ́ pé tọ́lọ̀ bá ti rújú ní tí ò rújú ká mọ̀ kára.

so adẹ̀mọ́ pàtàkì kéèyàn ní training military ló ṣe sọ́kọ̀dà tó nínú ẹ̀sìn tó wọn náà bẹ́ẹ̀ kí ni a lè kí ni èèyàn lè ṣe nínú situation yìí ntí wọn tó bá fẹ́ ntí mọ́ni rẹ̀ bá gbé. Ah, ara ah. máa yá ṣé ìtọ́sán òwúrú jẹ́ ìtinú gbà lọ. والجمع دفع المفسد يعني مقدم على جلب المنفع so eléyìí náà ṣáájú rẹ̀ nínú ìrìn àwọn ti gbé ni mo gbọ́ oríṣiríṣi ti nípa àwọn àbá wọ̀ bọ̀dé oníṣìí tàbí wọ̀ ẹ̀ so but tom bí mani olùkà àwọn ìtàn dẹ̀ wọ̀ ẹ̀ so bí mani ìlú yìí tó bá bí mani olùkà kú bá bá ti gbé ni mọ̀lẹ́gbẹ̀ ni but uh, ntọ́ba fi mú ọ fi di pé kófòrò bàwá lélẹ́yìí tàbí haramu kátà lélẹ́yìí tó jẹ́ pé ó kò sẹ́ńtọ́ mọ̀gbà tó lọ́jọ́ ó dé bọ́wò ká kí ẹ̀ ṣọ́ra fún kìí dandan kìí observation ṣé wọlọ́fẹ́ observation yà gbọ́ ok Yeah ìjọba fún wọn àbí àwọn tí tún bẹ́ẹ̀ nípa àwọn tí tà. asalaamualeykum. wa aleykum salaam tó la wọn kan. pásítọ̀ mi ní pé àwọn àtọmọ ìyá ṣe bísínẹ́sì bọ̀ ọlọ́run sára pé bísínẹ́sì yẹn òun rọ́ǹgà pé. kí ló dé tí mo fi jẹ́ ká ṣe bísínẹ́sì. a ṣe bísínẹ́sì together bọ̀dọ̀ ọlọ́run sára pé owó tèmi pọ̀ ju àwọn tó kù àwọn mẹ́ta lájọ ṣe lọ. so owó díẹ̀ tó wá kù mo fẹ́ bẹ̀rẹ̀ pé báwo ni a ṣe lè fi owó yìí. ẹ sì bí bí ìpínyín lórí bísínẹ́sì yẹn bá ṣe jẹ́ ẹ jẹ́ kí n fún ẹ lẹ́gbàmpù ẹnìkan ní five hundred thousand naira gbogbo owó tẹ́ kó kalẹ̀ one million ni àbí ẹnìkan ní five hundred thousand naira kí ni ìpín tẹ inú rẹ half now ẹnìkan ní three hundred thousand naira kí ni ìpín rẹ̀ nù bẹ̀ three over ten now ẹni tó ní two two hundred thousand naira ńkọ́ now two over ten one over five now ọlọ́run akádàrà yìí pé kí nǹkan yọ bó ṣe yẹ kó rí ọwọ́ àkú ààyè ti pọ̀ jù. nine tàbí seven hundred ní ntọ́wá business business work kẹ́nikẹ́ni tó bá fẹ́ ṣe business kọ́ mọ̀ ìpẹ́ ara ẹ̀sìn lélẹ̀ torí ọlọ́run ló ń fi ṣe jíjí èrè ọwọ́ ọlọ́run bá lọ́wọ́ títà kejì náà bá lè kó gba kádàrà kọ́mọ́ bá múlẹ̀ mọ́fò ọwọ́ kì í dẹ̀ dé bá nǹkan yẹ kó yẹrí bó ló ṣe ṣe tí àárín wa tó náà bò fi ní bàjẹ́ ìtòkù òun bí pin yín ṣe wà nínú owó náà lẹ́sẹ̀ pin bẹ́ẹ̀ ṣe ló ṣe yẹ pé tó bá èrè bá wọlé ẹ pin èrè bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ pin àṣàrà. kẹ́tẹ́ ẹ̀dúpẹ́ ẹni gan ó sẹ́kù náà rẹ̀ òmí òmí nǹkan kan ò jáde mọ́ tí ọba wa jáde náà ọ̀gọ̀ọ̀rọ̀ tí bá ti sábà máa ń ṣẹlẹ̀ lára àyà ọmọ àyà lọ́kùnrin àti obìnrin ni pé wọ́n wà máa passport pé ẹni tí wọ́n kó oògùn òní ọ̀sán gbogbo ẹ̀ ó dẹ̀ lè jẹ́ pé tiẹ̀ nínú rẹ̀ gan-an ìrìnà ńlá ọ̀nìyàn tiẹ̀ gan-an lọ́pọ̀ jù yọ àjẹ dọ́gùn stress tiwọn stress tiẹ̀ tọ̀ nípa ọ̀rọ̀ business ọ̀bọ̀ òwú tí ìgbọ́ ayé tó pọ̀ gan àwọn ọgbọ́n nǹkan tó pọ̀ yìí ti sábà máa ṣẹlẹ̀ ara ìṣẹ̀lẹ̀ túnbọ̀ báyà bọ́rọ̀ ṣe rí lọ́ọ̀sì yẹn àsárà tó ti ṣẹlẹ̀ yìí wọ́n pín sí ní bí ìwọ̀n owó wọn ṣe rí nínú business náà kọ́nà ọba kọ́mọ́sá fún alérè náà asalaamualeykum. wa aleykum salaam tó lábọ̀ káàtó. ẹ question tí mo fẹ́ bèrè ni pé tí ìsì ọ́nkù lèèyàn ó lè jẹ́ wálé èèyàn tí bàbá yẹn bá wà ẹ̀ tí bàbá yẹn bá wà láyé. bẹ́ẹ̀. ṣé ọ́nkù lèèyàn ó lè rí yàn eh, without hijab yẹn. ṣé. ọ́nkù lèèyàn ṣó lè rí yàn without hijab yẹn. pátánà ọ̀nkù. The both sides, the both sides. Your paternal uncle is your father. Your maternal uncle is your mother. Tòlójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní amúl mẹ́rìndí sínú abi Àbúrò tàbẹ́gbọ̀n bàbá èèyàn èyí ọ̀nkùnà kan that is paternal uncle ó ní ìbejì bàbá èèyàn ni èyí ni pé róòlù tí bàbá ó play lónà ó play ó lè rẹ ó lè nù travel tó ti yé báyìí nìyí kò sí tí ò lè ṣe ó lè kí ẹ ó lè dìé lọ́wọ́ ó lè kí ẹ kó embrace gbogbo nǹkan báwọn torí bàbá ni ọmọ rẹ̀ yẹn náà ó lè jùlọ lọ́jọ́ orí o but ọmọ yẹn ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi. nínú àwọn àbúrò wa lè gbé àwọn wọn ju àwọn ọmọ wa gan mi ju wọn lọ. so tó bá yẹ pé àbúrò ìyá náà ni lóbi ni tàbí àbúrò ìyá ẹ̀gbọ́n àyà lóbìnrin ipò ìyá ló jẹ́ fihàn ó ní khalatul mar'i ó ní bi manzilatil umm aw kama qala rasulullah sallallahu yamatina anti is in the position of your mother nítorí jíṣẹ́ náà sọ àṣàlám sọ so bó ṣe rí nìyẹn náà. sàmà wàhálà kọ́ńsọ̀rọ̀ wàhálà kọ́ńsọ̀rọ̀. ẹ̀dọ̀ wẹ́sàn tí mo bèèrè sà á sọ pé tí obìnrin bá wà ní àwọn òbí ẹ̀ àti tó bá ti máa rí ó gbọ́dọ̀ máa jẹ́ orúkọ bàbẹ́ ẹ̀dọ̀ sọ pé kí ṣàlàyé ẹ̀bẹ̀ tà fún mi. kì í ṣe dandan bójú ọkọ bàbẹ́. mo ti sọ pé ó kìí ṣe oúnjẹ kọ̀ọ̀kan tí wọ́n bá ní mrs ìyàwó lágbájá ni wọ́n sọ yẹn kìí sọkọ ẹ̀ kìí sọ bàbá ẹ̀ mrs abdullahi that is ìyàwó abdullahi that's what it means but táwa ní Mrs. abdullahi ọmọ abdullahi nìyẹn that's what it means now it's a very simple thing now. Uh, so ntọ́ ntọ́ wà ń bẹ̀ nìyẹn so that ó lè jẹ́ ó kéde kó ń jókòó. ọkọ rẹ̀ yàwó kan indicate ni pé òun ti márì o lọ́kọ yàwó lágbájá lò tọ́da kí ìwọ̀n yẹn fi wà ahẹ́ that is it that is it wọ́n ni pé lágbájá aya lágbájá wọn kéde kó ń jókòó rẹ̀ náà wọ́n indicate ni pé òun ti pé kótó ti sọ pé certificate of marriage sàmánì fún sàn. wàhálà kan sọ̀rọ̀ àǹtọ̀ lọ. ẹjọ́ sà ẹ bá wa ṣàlàyé nípa ṣé tí obìnrin bá ń ṣe láti ṣé ó máa lo nìkan ní àbí kò ní. tó bá ń ṣe kí ni. tó bá wà ní àjì because a gbọ́ àwọn èèyàn sọ pé tó bá wà ní àjì pé obìnrin máa yọ nìkan. Ah, kò á lo á bojú but kò ní lo nìkan kò ní so nǹkan mú ojú ni but kìmáàrú rẹ̀ yẹn aṣọ tó fi borí yẹn á fà dáadáa tá a fi bojú tí ó fẹ́ pé ìjọ ìnìkọ́ ó so mọ́ ni burúkú ó lẹ̀ mọ́ ni ó ní àwọn ọkọ̀ tó pọ̀ lọ́ba àwọn tó ń jẹ́ pé lóríṣiríṣi ní wọ́n fi bo ẹnu òní wọ́n fi bọ̀ ojú nìkan òní wọ́n fi so mọ́ orí ma tó ti yé báyìí nìsín gbogbo àsomọ́ alẹ̀mọ́ ìhìrọ́ ọmọbìnrin tó wà ní tó ń lọ sí hajj ó gbọ́dọ̀ gbogbo ẹ̀ kú but kí ni òṣòwò á túmọ̀ sí pé kò ní bojú lára yóò bojú but ìmáàmù rẹ̀ ó fẹ̀ yóò wá fà wá ní ìnana Aisha rọ̀dàlá aláwọ̀ ní táwọn bá ń ṣe tàwáàbù tí ò bá sí obìnrin kankan ní ọkùnrin kankan nítòsí àwọn ìbojú àwọn ṣùgbọ́n tí wọ́n bá ti di pé àwọn notice gbóbìnrin ń bọ̀ ọkùnrin ń bọ̀ àwọn fa ti márùn àwọn wálẹ̀ láti fi bojú àwọn ojú bíbò kì í àmì wọ́n lè gbójú bọ̀ fún òní lónìí kọ́ọ̀bù. sọlá yìí sàn bọ́tà àwọn èèyàn wọ́n ní ó lọ sí àjìní láti ẹ̀ ń pè bọ́tà wọ́n lò ní kọ́ọ̀bù fi ṣe. ni wọ́n lẹ̀ ń kámá àbí. ẹ wọ́n lò ẹ. barakallahu fi kódà mo sọ fún ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wípé ẹ ló lẹ́ máa wo wọn ò fẹ́ gbà àwọn kan gbà àwọn kan ò gbà tó ayọ̀ kan no doubt tí wọ́n bá lẹ̀ wọ́n sọ máa àyèmọ̀kan àyèmọ̀kan. bọ̀táwọn ènìyàn wá fi ń ṣe ẹ̀rí káàkiri fáwọn èèyàn pé àwọn lónìí kọ́ọ̀bù. ní tí wọ́n ṣe iṣẹ́ rí ń tán àlákọọ́lẹ̀ lè rí kódà bí wọ́n ń ṣe bí ìmáàmù bá ń ṣe ní haramẹ́yìn ìmáàmù kan bá ń ṣe ní haramẹ́yìn kò tí ì jẹ́rìí kí ni nafsi tó wá lórí rẹ̀ kí n kẹ́ orí ìgbẹ́ nítorí pé orí nǹkan kan lọ́hùn yẹn wá ti dẹ̀rí àìsàn ẹ̀sìn islam ọ̀lọ́ba ọ̀hún ẹ̀sìn islam ẹ̀sìn islam tẹ̀lé jọ́sẹ̀ ẹni bẹ̀rẹ̀ lára ẹnì kan ni wọ́n ní ká tẹ̀lé sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn ẹni síwájú tí wọ́n bá lò gbà bí wọ́n ṣe gbọ́ yé so àwọn èèyàn mú sìgá ní ọ̀hún obìnrin náà mú àwọn èèyàn ń bẹ náà nǹkan tó ń gbé wọ́n ń ṣí ẹsẹ̀ lẹ̀ wọ́n ń ṣí ẹsẹ̀ lẹ̀ àwọn èèyàn bẹ tó yẹ pé tí wọ́n máa fẹ́ ṣe tí wọ́n máa fẹ́ sọ̀kò wọ́n sì gbé olè lórí kádó sọ̀kò ni wípé àwọn fẹ́ sọ dáadáa ẹ̀ sọ gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ yẹn wà kò síbi tí àìmọ̀ kan yẹn ò sí wà lẹ́nu mọ̀sánà àdúrà. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ nípa ẹni tó ti ń kírun ìrún àfìn. so ọwọ́ wọn tí kírun ní mọ́ọ̀sì èèyàn tí ń kírun tiẹ̀ lọ. bẹ́ẹ̀. ó wá sí kí rákà méjì ó ti dìde ẹlẹ́ẹ̀kẹta ó wá rí pé wọ́n kírun bọ̀ wọn gbóhùn sókè. obìnrin ẹni tó wọ mọ́ọ̀sì tó ń kírun yẹn lẹ́yìn. so kò dẹ̀ rí wájú ó wá padà gẹ́sì pé wọ́n ń kírun. ṣé báwo ló ṣe máa ṣe ìrun tó ti ń kíbọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn. ó yá ìrun tó ti ń kíbọ̀ tẹ́lẹ̀ yẹn kó wá sún mọ́ wọn bí ó ṣe gbọ́ màdé bí ó ṣe gbọ́ bí òun ṣe ń lọ láti fọ́lọ̀ wọn. sàmúlò sàmúlò ló kíkà àwọn èèyàn tó ń sọ nípa nìkọ́bìnrin pé bóyá kẹsì èèyàn kan bóyá kó bá wa ṣàlàyé pé kò yá wọn dáadáa. fẹ̀rí nìkọ́bù nìkọ́bù ṣe ní hajj ṣé nìkọ́bù ní hajj. bẹ́ẹ̀ni sàn. ṣe ní nìkọ́bù ní wípé adéwàṣọ mójú. torí kí a má bàa fi ojú wa ṣe fìtínà fún ọkùnrin ọlọ́kùnrin tí kò lẹ́tọ̀ọ́ sí na asomani ọmọ nsọ òun mani ọ̀nà tá a lè gbà bójú aṣọ tó fẹ̀ ni ó dẹ̀ lókun àsomà omi ìwọ̀n alẹ́ omi ìlẹ̀ má jẹ́ aṣọ tó fẹ̀ ọkàn wà á jẹ́ bíi ó kéré díẹ̀ akànlọ́mọ imú mẹ́nu ṣé àmọ̀ pé bá a bá ṣèyẹn náà wọn ò ní rí ojú tán nígbà àwọn ọ̀dẹ̀ ojú tán kò lè di fìtínà sódìé báyìí náà tún wà but nínú ọ̀nà tí yẹn tún lè gbà bójú òun náà ni wípé khimar ìbòrí téèyàn lò tó bá fẹ̀ dáadáa kéèyàn fà wálẹ̀ á máa wọlé á dẹ̀ ra máa ṣe sókè á máa rí ibi tí ó bá ń lọ ṣó ti ọ̀nà kan tún nìyẹn ok èyí téèyàn lè lò ní hajj. òun ni wípé torí specifically òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà sọ yìí pé obìnrin tó ń ṣe hajj tó wà nínú ihram muhrima kò lè lo niqab sotí ẹ báyìí but kò sọ pé kò lè bójú tó bá rí pé wọ́n sọ pé kò lè bójú ni nàdá àìṣe òní sọ pé ńgbà táwọn máa ń ṣe tàwa àwọn máa ń fi ìfìmọ̀ràn àwọn bójú táwọn bá rí pọ́kùnrin wà nítòsí tọkùnrin bá ti tí ò bá sọkùnrin tòsí àwọn ó ṣe ojú àwọn lẹ̀ so nítorí túmọ̀ sí ni wípé nìkọ́ọ̀bù ni ò léwu tó bá wà ní hajj o ìborí rẹ̀ tó fẹ̀ yẹn o á sun wálẹ̀ alhamdulillah ọ̀kan nínú àwọn ìyàwó ọ̀kan nínú àwọn afa sheikh abdulwahab ali umar ti kánú ìyàwó rẹ̀ alima afa lọ́nà. Ummul Qura ló ti jáde tó ńgbà tó wà ní tó wà tí òun pẹ̀lú ọkọ rẹ̀ jẹ́ wá sí hajj ó lọ sí máàmù tó fẹ̀ tí ìbá ti ṣe pé àwọn ọkùnrin wà around òun pẹ̀lú àwọn tí wọ́n lè rí aṣojú rẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé kí ni ara fa aṣọ gé ìborí rẹ̀ á fà wá falẹ̀ tí wọn fi ní rojú rẹ̀ that's what she was doing. Jazakallah khair so irú báyìí ló ṣẹlẹ̀ sódì yẹn wáyé nìsí kì í ṣe wípé nìkọ́ọ̀bù ni wọ́n ní ká máa lò wọ́n tí wọ́n sọ pé wọn ò lè bójú ọ̀nà tí yẹn lè gbà bójú tí ò nílò nìkọ́ọ̀bù tún wà òun náà ní pé kí wọ́n mú ìborí yẹn kí wọ́n fà wálẹ̀ dànù. ìwọ́kùn náà fún mi. ọ̀yà kù. àṣìkà àwọn ọmọ méjì ò rí ọ̀yà kan náà ti rọ́ọ̀bù wá pé bóyá kí ẹ bá ká mọ ọmọ kéré kan lóbìnrin ká bá a demonstrate fún wọn torí pé táwọn sọ gbà mí ó lè máa aṣọ tó fẹ̀. bẹ́ẹ̀ a lè rí mọ́dà mọ́dà wà lè rí mọ́dà kí bá gbé ẹ bá a demonstrate fún wọn. fáwọn àlà ẹ bá gbé mọ́dà jáde tó bá gbà tó bá gbà wọ́n á yẹ kó sọ̀rọ̀ àǹkọ̀lẹ̀. bẹ́ẹ̀ ni. ó yẹ kí lórí sísá ni wọ́n béèrè ọmọ agreement tí wọ́n jọ ṣe pẹ̀lú àtọ́jọ tàbí ṣe. kò sí agreement kan tí ó tó wọlé tágreement kò sí agreement tó wọlé àbá agreement Islam ṣé wọ́n wá sọ pé agreement tá a fẹ́ ṣe yìí o tó bá di pé ó kù nine hundred o kẹ́rin kan dà kó kò sí agreement. first of profit and loss ni sọ́nsìn. Ah. agreement mi sọ ni àwọn míì wà. Eh o lè mọ̀ ráyè lówó lọ́wọ́ kó jẹ́ pé mo dára bà ní. wọ́n gbà five hundred naira ìmúlẹ̀ fílẹ̀ máa fi two hundred naira sílẹ̀. bẹ́ẹ̀ni ìbílẹ̀ mo ń ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni àjẹsí ń ṣe tá a ti ń gé. òwe lọ́dẹ̀ tí bá a ṣe ń ṣe ẹ̀ agreement ni pé àjọ máa ṣe ẹ̀ equally ni because èmi mò ń gbogbo ara mi fi ṣiṣẹ́ ìwọ́kàn kówó sílẹ̀ fún ọ̀gbà private ni. olóyè kìíní sí agreement bẹ́ẹ̀ so yẹn ni. sọ ma wá ní ẹdí ọ̀rọ̀ alọ́kọ́ bẹ́ẹ̀ gbọ́ iṣẹ́ àlọ́ máa ń bọ̀. báwa ní ìhìrọ́m ni, hajj kò gbọ́dọ̀ sún kankan máa tọ́ba ti jẹ́ mọ́fẹ́rì kò gbọ́dọ̀ sún kankan mójú. tó ti yẹ báyìí bọ̀ tí a pé aborí aṣọ borí rẹ̀ yìí tó ń rọ́kùnrin tó ń bọ̀ tó yẹ pé ẹni tó máa ń bojú tẹ́lẹ̀ ní àfàwà báyìí ṣùgbọ́n tọ́ba á ti pé àwọn ọkùnrin ò sí ń bẹ̀ mọ́ pé bọ́ báyé ṣe náà nìyẹn a rọra fà báyìí so that a máa rìn a dẹ̀ rọra fà nǹkan rẹ̀ lọlẹ̀ báyìí sẹ́yìn kó máa fẹ̀ dáadáa jù báyìí lọ ẹ̀ a kàn rọra fà á wá sí náà táwọn because kò ní a kàn kò ní kọ́ àwọn èèyàn tó dé ẹ̀sìn lọ́wọ́ ni <laughs> bàbá rẹ̀ sí náà. Normally, tawaf